bí o ṣe lè ṣe ìtọ́jú àwọn oúnjẹ àkọ́kọ́ fún ọmọ rẹ ní àìléwu. nígbà tí o bá fún ọmọ kékeré ní oúnjẹ tàbí òun fún ní ohun mímu tó yàtọ̀ sí omi ọyàn ó ṣe pàtàkì láti máa pa àwọn ọmọ ní aláìléwu. kíkó àìsàn láti inú oúnjẹ aláìmọ́ àti omi jẹ́ ohun tí ó wọ́pọ̀ àti èyí tí ó ní ewu fún àwọn ọmọdé. ẹ̀rọ àgbéléwò yìí yóò ṣe àfihàn àwọn ọ̀nà tí wọ́n lè gbà láti tọ́jú oúnjẹ àti omi kí wọ́n jẹ́ aláìléwu àti láti dáàbò bo ọmọ rẹ. àwọn kòkòrò àrùn tí ó máa ń fà jàǹbá fúnni tí wọ́n kéré púpọ̀ láti fojú rí lè bọ́ sínú oúnjẹ àti omi kí wọ́n sì jẹ́ kí ọmọ rẹ kó ní àìsàn. a máa ń gbé àwọn kòkòrò àrùn tí ó burú lọ sínú oúnjẹ nípasẹ̀ ọwọ́ tí ó dọ̀tí eku àti asín àti àwọn ohun èlò àti abọ́ oúnjẹ tí ó dọ̀tí. Àwọn kòkòrò àrùn yìí á tún máa bọ́ sínú omi nígbà tí àwọn ènìyàn tàbí ẹranko bá ń ṣe ìgbọ̀nsẹ̀ níbi tí orísun omi mímu wà tàbí nígbà tí o bá da omi sínú àwọn ohun èlò tí ó dọ̀tí tàbí tí a bá da omi sínú àwọn ohun èlò tí kò nídèérí fún ìgbà pípẹ́. Eṣinṣin á kó àwọn kòkòrò àrùn tí ó burú, wọ́n á sì gbé lọ sí orí oúnjẹ. Nígbà táwọn kòkòrò àrùn tó burú bá dé orí oúnjẹ ọmọ rẹ, wọ́n á bẹ̀rẹ̀ láti máa pọ̀ sí i. Wọ́n á máa pọ̀ sí i ní kíákíá nínú oúnjẹ tí kò gbóná dáadáa bí àsáró, pàápàá èyí tí ó bá dùn tàbí tí ó ní wàrà, ẹyin tàbí ẹran nínú. Àwọn kòkòrò àrùn díẹ̀ láìpẹ́ á máa di ọgọ́rùn-ún, lẹ́yìn náà ẹgbẹẹgbẹ̀rún, lẹ́yìn náà bí àwọn kòkòrò àrùn bá ṣe ń pọ̀ sí nínú oúnjẹ bẹ́ẹ̀ ni ó ṣe léwu sí nígbà tí ọmọ rẹ bá ń jẹ báwo ni o ṣe lè tọ́jú oúnjẹ àti omi láti dáàbò bo ọmọ rẹ àkọ́kọ́ fọ ọwọ́ rẹ pẹ̀lú ọṣẹ àti omi. kí o tó bẹ̀rẹ̀ sí ní wa oúnjẹ kí o tó fún ọmọ rẹ ní oúnjẹ ṣáájú kí o tó fún ọmọ rẹ lọ́mú lẹ́yìn lílò ilé ìgbọ̀nsẹ̀ lẹ́yìn tí o bá nu ìdí ọmọ rẹ lẹ́yìn ìgbà tí o nu ìgbọ̀nsẹ̀ ọmọ rẹ àti lẹ́yìn tó bá ṣe ìtọ́jú àwọn ẹranko. Ran ọmọ rẹ lọ́wọ́ láti fọ ọwọ́ rẹ pẹ̀lú ọṣẹ àti omi nígbà gbogbo, àti pàápàá ṣáájú kí o tó jẹun. Ìkejì, lo omi tí ó mọ́ tí kò sì sí ìdọ̀tí nínú. Tí o kò bá ní ìdánilójú pé orísun ìpèsè omi rẹ wà ní ìdáàbòbò, sè fún ó kéré jù ìṣẹ́jú kan láti ṣe ààbò fún mímu tàbí sísè oúnjẹ. Fífi kilorínì (òǹwọ̀n amóomimọ́) jẹ́ ọ̀nà mìíràn láti jẹ́ kí omi wà ní àìléwu fún mímu. Ìkẹta, se àwọn oúnjẹ ní titun, pàápàá ẹran, adìẹ, ẹja àti ẹ̀fọ́. Rà wọ́n ní titun. Tọ́jú wọn ní àìléwu. Kí o sì sè wọ́n pẹ̀lú àbójútó tí ó péye. Má ṣe fi oúnjẹ tí a sè sílẹ̀ mọ́jú àyàfi tí o bá lè gbé sí tí ó tutù. Ìkẹrin, se oúnjẹ dáradára láti pa gbogbo kòkòrò àrùn tí ó wà nínú oúnjẹ. Ní kété tí o bá se oúnjẹ tán, rí dájú pé o fi ìdérí de lórí kí àwọn eṣinṣin má baà lè bà le, kí o sì fún ọmọ rẹ ní oúnjẹ rẹ̀ ní kété tí o bá sè tán kí àwọn kòkòrò àrùn má baà ní àyè láti pọ̀ sí i. Tí a bá jẹ oúnjẹ tí a sè kù, rí i dájú pé o fi ìdérí bò ó dáadáa láti má jẹ́ kí eṣinṣin tàbí eruku bà le. Lẹ́yìn èyí kí o gbé e kaná dáadáa kí a tó tún jẹ ẹ́. Ẹ̀karùn-ún, fọ àwọn ohun èlò ìjẹun àti àwọn ohun èlò mìíràn dáradára. Fọ abọ́ oúnjẹ pẹ̀lú ọṣẹ. Ṣàn wọ́n dáradára àti láti dènà àwọn eṣinṣin tàbí eruku bò wọ́n pẹ̀lú aṣọ kan. má ṣe lo àwọn ìgò àti yoyo orí ọmú láti fún ọmọ rẹ lóúnjẹ wọn kò rọrùn rárá láti tọ́jú ní mímọ́. ìkẹfà lo ilé ìgbọ̀nsẹ̀ mú ọmọ rẹ lọ sí ilé ìgbọ̀nsẹ̀ nígbà tí ó bá nílò rẹ̀ tí ó bá ya ìgbẹ́ sí orí ilẹ̀ kí o ko kí o sì dà sínú ilé ìgbọ̀nsẹ̀ lẹ́yìn náà kí o fọ ọwọ́ rẹ pẹ̀lú ọṣẹ. dídà ìgbọ̀nsẹ̀ nù á máa dẹ́kun àwọn eṣinṣin láti bà lé lórí àti àwọn ènìyàn láti rìn lórí rẹ̀ kí wọ́n sì tàn sí ọwọ́ àti sí oúnjẹ. lo ojú rẹ àti ẹ̀mí ìgbóòórùn rẹ̀ àti ìtọ́wò rẹ láti ṣe àyẹ̀wò bí oúnjẹ dára. Ṣé o rí imú tàbí àwọn ìdun nínú oúnjẹ? Ṣé oúnjẹ náà ń rùn bíbàjẹ́? Àti wípé ṣé nígbà tí o tọ́ ọ wò kò dá lẹ́nu bí? Tí kò bá dá ọ lójú, má ṣe jẹ́ kí ọmọ rẹ jẹ́. Rántí fífọ ọwọ́ rẹ pẹ̀lú ọṣẹ jẹ́ ọ̀nà kan gbòógì láti jẹ́ kí oúnjẹ wà ní aláìléwu àti láti dáàbò bo ọmọ rẹ lọ́wọ́ àìsàn nígbà tí o bá ń ṣe oúnjẹ fọ ọwọ́ rẹ mọ́ ní omi tí ó mọ́ oúnjẹ tí ó mọ́ àti lo ilé ìgbọ̀nsẹ̀ láti da ìgbọ̀nsẹ̀ sọnù lo ojú rẹ ìmọ̀ ìgbóòórùn rẹ àti kí o ṣe ìtọ́wò láti ṣe àyẹ̀wò bí oúnjẹ bá wà léwu láti jẹ